happy birthday mọ́mí dí ìyáyá adébọ̀nbọ̀ alájà mọ̀dínà tàṣàbí bàrí ti dénà ní kíyìn o happy birthday. happy birthday to you mọ́mí dí ìyáyá adébọ̀nbọ̀ alájà mọ̀dínà tàṣàbí bàrí ti dénà ní kákíyìn pé ìgbà ọdún ọdún kan. D. dí ìyáyá adébọ̀nbọ̀ alájà tàṣàbí bàrí ti dé o ajámọ̀dínà tù ló ní àkìyìn wọ́n nígbà ọdún ọdún kan ni. happy birthday to you alájà Ṣàkẹ́ Ràṣídà àtàyà adébàbọ̀ alájà bàrí máa dé lórí kí n máa kí i. Àṣàkẹ́ Ràṣídà ayábàbọ̀ happy birthday to you alájà wa àṣàbí madina tó ní kí n kí yín o ẹ̀ ọdún láyé o. adébàbọ̀ happy birthday to you Ràṣídà àṣàbí bari máa dé mọ̀dínà tó ti sọ pé igba ọdún ọdún kan ni o my dear sister. birthday to you mommy d ayáde bambo alájà àbárí ti dé náà ní kínkín yín o ìgbà ọdún ọdún kan ni. happy birthday happy birthday happy birthday happy birthday to you Rashida Àṣàkẹ́ ayáde bambo happy birthday happy birthday to you Alaja rashida Alaja, wa madina tashabi bari tó ti dé lóníkà kí yín pé long life and prosperity may the rest of your life be the best. lọ́jọ́ ìbí mo kí ẹ sọ̀rọ̀ kò gbóhùn sókè ojú pẹ́ kọjọ́ òní ṣojú ẹ. wàá ṣekú pọ̀ ẹ̀ láyé. happy birthday to you asakade èmi lọ́jọ́ bí ẹ o àbúrò aláṣà bí bàrí ti dé bàbọ́ba ló ń kí ẹ o aláàlú bàrí kà kọrin kọrin. happy birthday mọ́mí d ìgbà ọdún ọjọ́ kan ni ẹ ti ṣọdún ìrẹsẹ̀ mi nínú owó ọlá ẹ̀mí gígùn àtàlàfíà alájà bàrí ti dé náà ní ká yín o ẹ kú oríire o. happy birthday mọ́mí d àyà. Adebambo. I wish you long life and prosperity. Alájà Barrett dé ló ní kí n kí yín o. Ọmídì ló ṣọjọ́ ibi lónìí. Àṣàbí Adémọ́dé náà tún mí lónìí kí ẹ ìgbà ọdún ọjọ́ kan fún ẹ àmì àṣe iṣẹ́ yìí sí tọmọtọmọ. wọ́n ní kí ẹ kí n ṣàdúrà fún wọ́n ní kí ẹ kí n ṣàdúrà fún ẹ o alájàmọ̀ dínà o àṣàbí adé ìparí ti dé wọ́n náà ni ẹ wọ́n sọ pé ò tún ṣèyàn o.